ọlá ẹni mọ̀gọ́ wò ní. ilé nígbà ṣe But usually always break my ass movies. That's true. I remember the last time too. It was in the oh, car, yeah? Yeah. <laughs> I chose a different place. Ah, no. <laughs> bí àwọn obìnrin wá lélẹ̀ tó máa tó máa tọ̀ wọ́n tó máa ra wáìnì òṣì irọ́ sí sínú bọ́tù fún wọn àbí nǹkan tó máa ń ṣe lélẹ̀ yà mí. babes wọ́n ti tàn yín jìnnà ẹ ti lọ you are a finished woman. pẹ̀lú ẹ̀ báyìí ìlú yìí kò lè gba ẹ̀mí àti ẹ̀ o rí bó ṣe rí aṣẹ́wó Yorùbá dìmọ̀ lásán lásán àti ẹ̀dúpẹ́ o ṣètò máàcì lẹ́nu wéré o rí bó ṣe rí ọ̀rẹ́ mi jẹ́ ká toast. náà ni òdùn yìí o ò lówó ọ̀ríjínàlì wèrè mímọ ọkọ tí mo rí lára ẹ bí pé wọ́n dé bí. I'll always love you. ó ti pẹ́. ẹ má tẹ fóònù. Túndé gbé wọn yẹn and action. I'll always love you. And I love you too. You're my one and only. Ah! Olórí burúkú ni mo bọ̀ bọ̀ yìí. Báwo lọ súnmọ́ ìbọ̀wọ̀ fún mi wá? so túnde ti yọ ti tọ́nà and action. Ah, ṣorí pé olórí burúkú ni wọ́n bọ̀ bọ́ yìí. torí tí o ṣojú ní ìbọn mi ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. action. mix èmèrè mu àyè tún fi jẹ́ common sí. Béèntì láìjọ oṣù kan lè kò jẹ́ pẹ́ jẹ́ lálẹ́ èkó. Ṣé time. Tọkọ gidi bá ti dé. That was That was That was <laughs> Oh, my darling. I'm on several my darling once again. <laughs> Please don't Mo picture ti kìíní ká láti yà lẹ́kọ̀ọ́ yẹn. Sílò ọ̀dọ̀ ọkọ̀. Shares the Okay now. Don't worry. Láì ju javelin. Ilé oh, osisi, <laughs> I no train javelin. Ọ̀nà ògbẹ́ wọn ṣe bẹ́ẹ̀ yẹn kò dáa. and go action. mi ò lè ever fẹ́ bọ̀ mọ́ yẹn láéláé èmi sí mechanic ọlọ́run má jẹun. ṣojú ẹ̀ fọ́ ni ah. ẹ̀yin lẹ mọ̀ ewu ẹ̀yin ọ̀rẹ́ mi hmm. ah, age is no longer on our side now. Ah. ah considering gbogbo nǹkan tí ọkùnrin tiẹ̀ ti fojú mi rí láyé yìí ẹ wo he is my peace. bẹ́ẹ̀ni o. àǹtí mo láì dialogue yẹn. he is my peace. ẹ mọ̀ rẹ báwo ló ṣe ń kó kílọ̀ làbàyè báyìí. ẹ wo àwọn high class ta tẹ̀lé lọ tẹ́lẹ̀ nǹkan <laughs> ojú wa ò rí màbò wọ́n ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ ṣàrọ̀ra fi èmi àti tíjẹ nílẹ̀ mo ń enjoy ara mi ẹ fílẹ̀ pẹ̀lú mi. Hmm. Ah, è molto lusosa. Come chiamava Suga? Aşk kofinisi. Aşk kofinisi. Celui où on t'a fait ça, toi, petit. Petit. Dommage, on peut jouer. Normal, normal. Abby. Ah, um, this is the perfect place for video. Uh, sorry, me. Be wait. Ah, okay. So, this is the position. Let's go. Sit position. It's not cool. Like, close. Let me sit very well. Sit well. Where is it? Can you? Can you sit like? Yeah. Already, me. Eh? So like, no closeness yeah. boy, Mumbai, boy. hey baby girl. I am damn serious. Hey, Muti lover. Ọmọ chief don't make me fall in eh? love. fall in love. Anyway, way we. way at this point anyway na we. bọ́lọ̀ ń ṣe pọ̀ tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àṣé hmm. kádàrá tèmi pẹ̀lú hmm. chief ni. Hmm. Wow. Okay now. Wow, I'm so happy ẹ jọ pé confuse yẹ sọ àbí wọ. adevex we are ready o. Oh. nígbà tí wọ́n yẹ selfie without me. She said your makeup is not fine, your hair everything is not even fine. Like our mere uh, afcon mm, cup. cup is not fine. How dare you? You're yourself, you know. Mm, will be good. you know why? Because if you post yeah, and yeah, tag me, that's the only way I will post these things. Eh, eh Mr. Money, Opo, Opo. wọ́n náà wọ́n fẹ́ lò ní. wọ́n fẹ́ lò. Eh. location ṣe wà kí. ṣé máa ní lára ṣé fẹ́ ní lára pa ni ṣé fẹ́ ní lára pa ni ẹ̀ dey stop na. torí wèrè lé láti ní wèrè ta o ṣó ń gbọ́ challenge owó ní báyìí torí kò lè mi o ó ń ju fọ́ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi náà ju wa. àǹtí ẹ má bínú pẹ̀lú ọlọ́run. ó pa sílẹ̀ ó wá mú nítorí àwọn ọmọ tó sọ̀rọ̀ sí ẹ jẹ́ kó dọ̀rọ̀ lẹ̀ ó ti tó oṣù ti kọrin tán. ṣé rí pé ọ̀rẹ́ yín tí wọ́n dúró sí nígbà yìí wọ́n ní tìjú Oh, ti sọ tán jẹ́ kó sọ thank you. ẹ wá bọ́ mi ẹ dẹ̀ lọ fẹ́ máa para rẹ lọ ó ní oh yes yes mo long business trip. ẹ̀pẹ̀lẹ́. so many things máa ṣe fún rẹ̀ tí ń fún yín. olúwa mi o olúwa mi ìgbò máa oyè. chief ẹ̀dẹ̀ mọ̀ báyìí lẹ́fà gbogbo ilé ẹ̀ ẹ̀yin lẹ́fà o torí mi mọ̀ nǹkan tó ń wálé ọ̀pọ̀ lọ́pọ̀ àti ṣiṣẹ́ mi ẹ̀ka ìnáwó ah, ah. ẹ̀ stop ẹ̀ kí lẹ̀ ń ṣe yẹn ta ló rán yín ṣẹ́ ọlọ́kọlẹ̀dẹ̀ àwo dífólókè lálá olóhùn fẹ́ mo lúwa. Ah, ìwúlélẹ́. máa jẹun kẹ́ máa. chief ẹ má gbé oúnjẹ yẹn sẹ́nu ẹ má gbé o ẹ pẹ̀lẹ́ ẹ ṣáà má gbé sẹ́nu chief ẹ rọra ẹ rọra ẹ rọra ẹ mú mi ẹ mú mi tẹ̀lé lẹ́nu ṣé wọ́n rẹ̀ síbẹ̀. ní kí ni. chief ẹ gbọ́dọ̀ gbé oúnjẹ yẹn. irọ́ láti mọ́tò ẹ̀bẹ̀rẹ̀ sí pé ẹ máa jẹun yìí lọ́gbọ̀. ní kí ni chief ẹ gbọ́dọ̀ gbé oúnjẹ yẹn ni o ẹ wò kó má lọ tẹ́pẹ́ wàhálà tó máa ṣẹlẹ̀ ó máa ju pé atásápáyàn lórí lọ chief chief ẹ gbọ́dọ̀ jẹ oúnjẹ yẹn. right back. Yeah. Okay guys, I have Chief Poker here with me and he has a message for you all. Yes, watch out. Kukojo is out. So watch it and share it. Thank you.